gẹ́gẹ́ bí ètò kọjá lórí àpàtàlà rẹ̀ gbogbo ẹni tó báyìí lára rẹ̀ náà rọ̀mọ̀dọ́nà wọn dọ́dọ̀ ọlọ́run sọ fọlọ́run pé lágbájá ọmọ lágbájá bó ṣe lo àsìkò tiẹ̀ ní rọ̀mọ̀dọ́nà yìí o tọwọ́ alẹ́ òun kàbí kúnà yà wọ́n sílẹ̀ ní ara ẹ̀ nínú oṣù yìí kí lè fi tìwájú ọlọ́run ṣe lóore kí ni wọn náà fi síwájú ọlọ́run nínú àwọn ṣe olóore ẹni tó bá yẹ kó ronú kàn án ká alhamdulillah bí mo ṣe lágbára mo ṣe tó báyìí mo ṣe lágbára mi ni mo ṣe eléyìí kọ́yà náà dúpẹ́ fún ọlọ́run o kọ́ máa dúpẹ́ fún ọlọ́run kọ́lọ́run fún un nígbà láàyè àti lè ṣe dáadáa ní oṣù rọ̀dán bákan náà kó tún máa wá bẹ ọlọ́run pé tọ́ ọjọ́ ọlọ́run èmi wo pé mo ṣe é ní o pípa ìyàwó rẹ lọ́wọ́ ọlọ́dà kò mọ́ sábà lọ́wọ́ mi bákan náà kó kálukú wa ká tó gbogbo àwọn sí olóore tá a ṣe nínú Ramadan náà nì ká má fi gígùn wọn nínú Ramadan náà nìkan ká má jọ jẹ pé Ramadan náà làálá rẹ̀ ká má fi Ramadan náà sàálà ẹ̀ ká tó máa tẹ̀síwájú mi níbi ìmọ̀ àtẹ̀lé tọ́lọ́run nípa àwọn tó kù nù gbèsè náà láti máa lò gbogbo ẹ̀kọ́ bá wá jẹ́ aláṣejù ẹ̀yìn tó jẹ́ pé ó ṣe àsìkò náà ó ṣe é lóko ni kò lo oṣù rọmọdọ́nà bó ti yẹ kó lò. gẹ́gẹ́ bọ́lá sọlá yìí nínú ẹ̀rọ alukur'an wípé ní àwọn tí wọ́n rà àforíjì òun ọlọ́run àwọn làwọn tí wọ́n bá pa ẹ̀dá àti tí wọ́n wá nígbàgbọ́ sí ọlọ́run tí wọ́n ronú kan ọlọ́run tí wọ́n rántí ọlọ́run gbogbo gbà tí wọ́n wá ń ṣiṣẹ́ dáadáa ọlọ́run nígbà àwọn tó bá rí báyìí òwò pààrọ̀ aburú wọn tí wọ́n ṣe tẹ́lẹ̀ yẹn òwò bá wọn fi dáadáa dúpọ̀ rẹ̀ orúkọ wọn ọlọ́run ọba alákòóbí lòun aláàánú sì lòun ọlọ́run wa pẹ̀lú abẹ́ rẹ̀ kan ta kúrò tiẹ̀ wá fẹ́ràn àwa tó kọ́ lọ́run kò sí ìyàmá kò sí ẹni wọ́n fẹ́ràn àwa tó kọ́ lọ́run lóbi jẹ́ sikó kálukú wa ká máa kíyèsí tó máa jáde lẹ́nu wa bí nǹkan tó bá bá ẹlòmíì lẹ́yìn tó ṣe pé ìdá kan nù nínú ìdá ọgọ́rùn-ún tó bá ẹlòmíì tó sì tún sọ wípé alihamudulilayi kése pé nǹkan àwọn tẹ lọ́rùn ṣùgbọ́n ṣe àlàáfíà láì fọ́nrán yìí pé ọlọ́run tó gbé wá tí ò tẹ́nu lọ́rùn náà ló tó padà gbé owó bẹ̀. ètò ọ̀wá tó ń dákan ìdá ọgọ́rùn-ún nítorí bá wà àwọn ẹ̀yà tí wọ́n ṣe báwọn òun náà lọ́kàn wọn tí ó ti wọn wá sọ ìsọkúsọ sísàkánì ọlọ́run gbẹ̀dá ọlọ́run tí ọ̀wá bá tòun jẹ́ tòun ọ̀tá níwájú ọlọ́run ọlọ́run ò tiẹ̀ wá rí náà lóhùn kúra kò tiẹ̀ fi ládàá lórúkọ òun kò fi dá kọ́ ọmọ wa ní àgbìyèlé wípé gbogbo tí ó bá nínú ìṣòro tó bẹ́ẹ̀ sọ dídàkudà níwájú ọlọ́run ni ọlọ́run wà lè fẹ́ lálágbára àdúgbò ọgbẹ́ kó mẹ́ tí ó wà tó wọ́n fi dáadáa tí ó tó fi pààrọ̀ rẹ̀ tí ó wà á mẹ́ pé pèsè ayé bí bàtí nira àkókò sí ẹ̀fọ́ láyé ọlọ́run wà lè lágbára kó fi bẹ́ẹ̀ fọ́ tó wọ́n wá rí bẹ́ẹ̀ káwọn náà káwá ronú látara àwọn ìtawọ̀ náà ṣe tó kù jẹ́ kàtó tàbí lè pàdé ọlọ́run ẹ̀yà bí sinmi ọlọ́run oṣù rọ̀mọdọ́ọ̀nù tó kọjá báńdà mi ti sàlàyé ẹ̀ fún wa àrẹ́mi dáhùn ẹ̀ pé àánú ló kúnú ẹ̀ àforíjì ló kúnú ẹ̀ ìbọ́kùn ẹrú ìbọ́kùn iná kúrò lọ́rùn ẹrú òun ló sì pa òun ló kúrò ẹ̀ tìmùtìmù tó bá lẹ̀ oṣù rọ̀mọdọ́nì ni wá dé ó sì lọ ọ wá fi àwọn èèyàn lẹ́ẹ̀bẹ̀ lómìnira ìbẹ́nu àwọn èèyàn tó jẹ pé nígbà tí rọ̀mọdọ́nì yìí dé gbogbo àwọn ẹ̀tọ́ tó yẹ kó ṣe nínú oṣù yóò pé dáadáa kódà ó dúró déédéé lórí ìmọ̀ tẹ̀lé tọ́lọ́mù kò fi wá sílẹ̀ ó mọ wá wá sí gbogbo ìgbà ló gbọ́ wá sí irú ni gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ lọ́ta kété sí ọ̀yàn ní pọ̀sì lásìkò kẹrẹ lásìkò rọ̀lọ́n gbogbo àwọn kílọ̀bù tí máa ń lọ tó ṣe gbogbo àwọn kílọ̀bù wọ̀nyí tí máa ń lọ wọ̀nyí kò sí dáadáa kan tí wọ́n ń ṣe ń bẹ̀ tó ti bàjẹ́ lọ bí kan débẹ̀ kan mo ti kan discourse lórí bí wọ́n ṣe bá wọn wọ́n ṣe kówó jẹ lórí bí wọ́n ṣe ṣàwọn ìwàkiwà tí wọ́n ọmọ ọlọ́mọ ẹlẹ́kúnjayé òwúrọ̀ àwọn kan wọ̀nyí òun ló wáyé láwọn kílọ̀bù tó máa ń lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n pàtó ọmọdọ́ọ̀nà dé gbogbo àwọn kan wọ̀nyí lọ́pàá ti gbogbo àwọn ìwà tí wọ́n wọ̀nyí ọta kété sí ó jìnnà sí nígbà tí ọmọdọ́ọ̀nà dé bẹ́ẹ̀ ni ọmọdọ́ọ̀nà sì wá fi ẹlòmíì náà lórí lọ. kódà nínú oṣù náà òun náà já ẹ̀mí ẹ̀ lógún àtọ̀sán àtọ̀rún nítorí wọn fi ṣe ní máa fi ṣètọrẹ àánú báwọn èèyàn gbogbo tó bá rí báyìí àlékún orin náà máa kẹ́tù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà irú ẹni bẹ́ẹ̀ àánú ọ̀jẹ̀ tiẹ̀ torí kóun náà ṣe dáadáa tó yẹ kó ṣe nínú oṣù náà ìyẹn náà wà lẹ́kọ̀ọ́ náà wọ́n ń sọ fún wa ní tiwa nílọ̀ gbogbo àwọn tó bá rí báyìí tó yẹ pé bí rọmọdọ́ọ̀nù ti bá wa nìyí tó yẹ pé bẹ́ẹ̀ náà rọmọdọ́ọ̀nù ọlọ́run kì wá lọ o wípé ká bọ̀kọ̀ padà sí ilé ìlú àná o ẹni gbogbo ẹni tí ọ̀rọ̀ lọ́nà dé àwọn àbá ní àpèjúwe irú ẹni bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ lọ́nà dé tó kọ àwọn ìwà ẹ̀ṣẹ̀ tì tó gbé ìwà dáadáa wọn tó jẹ́ ọmọlúwàbí tó tọ́ níbi ìwà àwọn aládùúgbò rẹ̀ dáhùn ẹgbẹ́ ọkùnrin yìí gbáwẹ̀. inú àwẹ̀ lágbájá wà lóòótọ́ látara kíni látara àwọ̀ ni o wọ́n mọ̀ pé gbá àwẹ̀ lóòótọ́ pẹ̀lú wà dáadáa àti ìtẹ̀lẹ́tọ́lọ́hún bí ọ̀dọ́ ọ̀nà bá lọ bá yẹ kí wọ́n tún máa rí ni o ọlọ́dẹ ló padà sí orí ìwà ọkú yìí o torí pé èébì ilẹ̀ ti fi ilẹ̀ náà lè padà lọ́ọ́ jẹ́ mọ́ ọlọ́dẹ ló padà jẹ́ mọ́ lẹ́yìn ìgbà tó ṣe kí ọlọ́run fi túlẹ̀ ṣe ọlọ́run fi ìgbàgbọ́ fi túlẹ̀ ṣe ìgbàgbọ́ wa tó dúró déédéé ní Ramadan kájọ wà bẹ́ẹ̀ kájọ dúró bẹ́ẹ̀ ká sì máa lò ó lọ bẹ́ẹ̀ kájọ lè pàdé ọlọ́run ọba wa. ẹ̀yà ń sin ọlọ́run ẹ̀já lọ́mọ yìí pé. Because in the kálukú aláàbí ní pírátíkà ẹ̀ wọ́n tó múra rẹ̀ ó pẹ̀lú pé wọ́n èèyàn gbọ́dọ̀ yá ń nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n lọ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ torí pé wọ́n múra rẹ̀ ebi pàwọ́ náà ọmọ yìí pé kébi ọmọ ọkọ wọn là kébi kése tó bá mu torí pé pípa wọn náà wọn náà ti mọ̀ nígbà tí bẹ́ẹ̀ kébi ọmọ pààyàn wọn náà lè wá mọ̀ pé kọjá kéèyàn ya wọn o kọ̀yẹ́ kí yẹn ó lè máa jẹun yó kébi ọmọ wa pẹ́ nìkan kọ̀yẹ́ bẹ́ẹ̀ torí kó wọn náà ti fi ìnira ti bẹ níbi kébi ọmọ pa yẹn. bákan náà inú tá a kọ́ nílẹ̀ kọ́ wa yìí ni tá a mọ̀ sí ìjà ẹ̀mí lógun níbi àwọn gbogbo tí ń jẹ́ ìfẹ́ ẹnu gbogbo àwọn tí ṣe lọ́nà ọmọ pa ní àṣẹ pé kéèyàn ó ṣe é gbogbo wa náà la kẹ́kọ̀ọ́ lórí eléyìí tó sì jẹ́ pé ẹ̀mí wa náà ọkọ̀ dọ̀rọ̀ má eléyìí táwọn ọ̀nà wo jàmbá táwọn náà wọnú Ramadan á yí pé gbogbo tí ń jẹ́ ìwà àbàjẹ́ pátá pàpà á jùlọ lọ́sàn-án àwẹ̀ gbogbo ẹni wọn tó wò ní ládá tó pé lórí àwẹ̀ tó ń gbà gbogbo tó jẹ́ ìwà àbàjẹ́ pátá ló bí nà sí. kódà àwọn nǹkan akókó jẹ́ ẹ̀kọ́ wa gan nígbà tí àwọn tí ì dé tó yẹ mẹ́kọ̀ọ́ wa ni a lè ṣe é àwọn tó ń hàn náà àwọn ọ̀dọ́ fún wa bá àgbọ̀dọ̀ sí lọ́sàn-án àwẹ̀ fúnra wa láwọn adáwà nulẹ̀ ẹnì kankan ò ní sí pẹ̀lú wa. fíríjì rẹ̀ wà ń sisi kọ́kọ́rọ́ rẹ̀ ọ̀sán lọ́wọ́ rẹ̀. wáìnì ló gbóná ọ wá ní sèṣì lọ sí fíríjì náà yìí pé ìgbé lọ mú wọ́ọ̀tì tó ti dà sẹ́nu ó lè kó sẹ̀yìn ara ẹ̀ kó sọ́lọ́pàá àtàkì ń pòlísì ẹ̀ gbà náà wọn náà ló ń pòlísì ẹ̀mí ara ẹ̀ wípé àníṣe ẹ̀rọ gbọ́dọ̀ lọ́bẹ̀ ọ gbọ́dọ̀ délẹ̀ kódà ó ní oríṣiríṣi àwọn ọ̀gá pápánu ọ̀sán wà nù bíi àwọn oríṣiríṣi àwọn ọ̀gá wà bẹ́ẹ̀ oúnjẹ jíjẹ tó dáa yóò wà nulẹ̀ ṣùgbọ́n mi ìyá ọmọ sọ pé àlọ́ ọ̀gbọ́dọ̀ débẹ̀ àlọ́ ọ̀gbọ́dọ̀ débẹ̀ ẹ̀tọ́ rẹ ni ọ̀gbọ́dọ̀ dalẹ́ kó tó débẹ̀ gbogbo àwọn ọ̀nà tá a máa fi ja ẹ̀mí lógun nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ ara ẹ̀ náà nù bá a ṣe wá lè lápá ẹ̀mí wa gbà náà tí ò lè débi tó jẹ́ ẹ̀tọ́ ẹ̀ tí ò lè débi tó jẹ́ èèwọ̀ lásìkò bá náà tí rọ̀mùdá àná bá tán náà ó yẹ ká lè pápá ẹ̀mí náà láti fi àwọn ọ̀gá gẹ́gẹ́ èèwọ̀ tó yẹ ká lé bẹ̀. àwọn ẹ̀kọ́ tá a kọ́ mẹ́nu o 够了，你。 bó ti gbọdọ̀ máa lò ó nínú àwẹ̀ ọ̀dọ́rùn. bí mo ti lò ó nínú ọ̀dọ́rùn náà nì bẹ́ẹ̀ náà ni kí n máa wá lò ó nígbà tí wọ́n ọ̀dọ́rùn náà tán látara alábàágbé látara ọmọ látara òbí látara ìyàwó látara ọkọ látara ọ̀gá látara ọmọọṣẹ́ látara ọ̀rẹ́ gbogbo àwọn sùúrù tá a nípa akẹ́kọ̀ọ́ ìgbà náà nígbà tí wọ́n ọ̀dọ́rùn náà lọ náà yìí náà kí a máa lo ìwà sùúrù láàrin ara wa. bákan náà nínú àwọn tó yẹ ká kọ́ nínú oṣù ọ̀dọ́ ìkọjá àwọn ẹ̀kọ́ tá a kọ́ bẹ́ẹ̀ tá a kàn ara ṣe rìdíṣàn fúnra wa tá a fẹ́ kó kálukú wa náà ká máa gbìyànjú àti máa lò ó. òun ni kó kálukú wa táwọn pa akẹ́kọ̀ọ́ pé yẹn máa ń ní ètò lórí ìgbésí ayé ẹ̀ ni jama bẹ́ẹ̀ ló mi lè sẹ́ni ní òpèsè ayé ẹ̀ kò lójútùú wàlláhì bẹ́ẹ̀ ló mi sẹ́ni ní òpèsè ayé ẹ̀ kò lójútùú kan bẹ́ẹ̀ ni ẹ̀rọ bẹ́ẹ̀ kò jí làárọ̀ náà ẹ̀ wáyé ti jí làárọ̀ kò lé àkáǹtì pé kí lòun fẹ́ ṣe lónìí jẹ́wọ́ èèyàn máa ń lé tó òpèsè ayé nù ó lé tó òpèsè pápá jùlọ wọn bá lé lé bóòlù ó lòsè ní ayé rẹ bóòlù ó ṣe wá fún lè fojú ya tìyàwó rẹ kó bóòlù ṣe kí ìyàwó rẹ lóò lo tiẹ̀ lórí ìtẹ̀lé tọ́lọ́mù bóòlù ṣe fẹ́ tó ètò ìgbésí ayé àwọn. bó ṣe rí tẹ́lẹ̀ lọ. gbogbo àwọn ẹ̀kọ́ yìí lápá lò Ramadan mùsùlùmí máa ń létò ní lórí ìgbésí ayé ẹ̀ èèyàn sì máa dúró lórí ètò mu bí ẹ bá sọ pé a fẹ́ ṣe program láago mẹ́wàá mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa sọ pé Africa time ní jàre tọ́ba dàgbọ́ mọ́kànlá ìjà àgbẹ̀ ọ̀hún tẹ̀ ẹ̀jà wọn lọ́la àgbọ̀ mọ́kànlá. Kini yẹn bà wá jẹ́ bàbá jùlọ lẹ Yorùbá ó bà wá jẹ́ pọ̀ ìgbà wọn wà pé Africa time wọ́n tọ́ wá pé Islamic time Amẹ́ríkà èyí tó yẹ ká máa lò náà ni bí Islam ti gbé kalẹ̀ láyé sẹ́ni tí nǹkan di lọ́wọ́ kọ́nà bí sí ìwúkọ́ di lọ́wọ́ òun náà wà nǹkan kan tí ó fi sẹ́nu àwọn òun ò káfọ́ wa rẹ nìkan kọ́ wa jò kó ta kọ́ ma wa tẹ fóònù gbà náà jẹ̀mọ́ kọ́ wa pé òun sáré fẹ́ mo fẹ́ wo àwọn mẹ́sàgì kan lórí wásaapu wásaapu wọn lọ fẹ́ wò lásìkò tí mo jẹ̀mọ́ ó kálukú ní ọ̀pọ̀ sí ti abọ́ oúnjẹ tí ó wọ abọ́ oúnjẹ mọ́dọ̀ tí ó bá bàá dára nígbà tó wá dé sí pásítọ̀ òní ó pásítọ̀ òní ṣe nǹkan àmì ìfowópamọ́ tílẹ̀ bá ti díẹ̀ ìpàdà ìpàdà jẹ́ kó tiẹ̀ jẹ́ sí wípé ìsìláàmù fètò sí wípé káyọ̀tò kú sínú ládàwà bẹ́ẹ̀. báyìí lẹ́bí òṣèwá lójú kòkòrò yìí ń gan tẹ́lẹ̀ àdámọ́ ọmọ ènìyàn fóònù ó tètè wọlé. lágbọ́dọ̀ máa gbìyànjú láti máa lò ó nígbà tí wọ́n lọ́nà wá tán torí mi ká máa lò yìí òun ló ju ìwà ilé eléyìí tá a ṣe síwájú ọlọ́run náà ọjọ́ ìtẹ́wọ́gbà ìwájú ọlọ́run. الحمد لله الذي من علينا بنعمة الإسلام ولا يزال يوالي على عباده مواسم الفضل والإنعام فبعد أن انتهى شهر رمضان أعقبه بأشكر الحج إلى بيته الحرام وأشهد أن لا إله إلا الله وأنه لا شريك له ذو الجلال والإكرام وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله أفضل الصلاة والسلام أما بعد عباد الله اتقوا الله تعالى وتابعوا في خيرات بعد رمضان فإن من علامات قبول الحسنة فعل الحسنة مالها وما شهر رمضان إلا منشط على الخير ومبدأ للتوبة والعمل الصالح ونهاية العمل تكون بالموت لا بخروج رمضان وإن من علامة قبول التوبة والأعمال فيما قمنا به في رمضان أن يكون الإنسان بعد رمضان أحسن حالا في الطاعة أما قبل رمضان ومن علامات رد والاستدلال أن يقول الإنسان هذا رمضان أسوأ حالا مما قبله فتنقوا لأنفسكم رحمكم الله وانظروا آلكم بعد رمضان واعلموا أن باب التوبة مفتوح دائما في رمضان وفي كل الزمان فمن فاتته التوبة في رمضان فلا يقنط من رحمة الله بل يبادر بالتوبة في أي وقت كان فإن الله يتوب على من تاب ويغفر الذنوب لمن رجع إليه قال تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون حافظوا على ما قسمتم في رمضان من الحسنات ولا تفسدوا بالرجوع إلى المآسي والسيئات فتعلموا ما بنيتم وتبطلوا ما قدمتم فإن السيئات إذا كثرت أهلك الإنسان أهلكت الإنسان ورجعت بأصلاته في الميزان قال تعالى ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون ومن واجبات المسلم ألا يقوته صيام تطوع لما فيه من فضل عظيم وأجر كريم فبالحديث القدس قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى كل عمل ابن آدم لا على أثر على أثرة بعشر أمثالها إلى سبع مئتين قال الله عز وجل إلا صوم فإنه لي وأنا أجزي به وأكثر تطوع صيام داود عليه الصلاة والسلام كان يصوم يوما ويفطر يوما ومن التطوع أيضا شهر الله المحرم فهو من أفضل الصيام كما قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله الحرام وآكله العشر أي العاشر وهو يوم عاشوراء ثم التاسع وكذلك صيام يوم عرفة من الصيام التطوع التي يقوم بها الإنسان وله أجر جزيل بذلك ومنها أيضا صيام ستة أيام من شوال لقول النبي صلى الله عليه وسلم من حديث أبي أيوب الأنصاري من صام رمضان ثم أتباعه ستة من شوال كان كصيام دار أخرجه مسلم وكذلك تسعة أيام من أول شهر الحجة وآكلها يوم عرفة لقول النبي صلى الله عليه وسلم صوم يوم عرفة كفارة السنتين سنة ماديه وسنة مستقبلة ومنها أيضا صيام أيام العيد من كل شهر وهي يوم الثالث يوم الثالث عشر والرابع عشر والخامس عشر وسميت بيضا لأن لياليها مقمرة ومنها أيضا صيام الاثنين صيام يوم الاثنين والخميس من كل أسبوع لقول النبي صلى الله عليه وسلم هما يومان تورد فيهما الآمال على رب العالمين وأبو أن يعرض عملي وأنا صائم. ألوان ọlọ́run ọba tó ṣe ìdẹ̀ra onírànlọ́rọ́ fún wa ètò ọba jùmọ́ ẹ̀ òun ni kó ṣe èmi àti ẹni mùsùlùmí ìdẹ̀ra rẹ̀ iná wa dáwọ́ dúró tó tún wá ní títẹ̀ǹtẹ̀lé ẹni lẹ́gbàá tí oṣù rọ̀ọ̀dọ́nà lọ á tún kọ́ sí oṣù táàbù máa múra wípé à ń lọ lè ṣiṣẹ́ olóore ńlá mi gẹ́gẹ́ bí kárọ̀ lè ṣe àìsí ní mọ́kà àtẹ̀mí àtiwọ́ kọ́lọ̀ kọ́mọ́sà ṣe ní ọ̀rọ̀ fún wa. májèlé kọ́lọ̀ ọba yìí ọba tí ń ṣe gbogbo eléyìí ọ̀kan ló so ní o òun náà lọ́ba tó tóbi ọba tó gbọ́ngbọ́n ní ọba ọlọ́rẹ̀ sí ni. níbi eléyìí ó kálukú lọ́wọ́ màmá ọba táwọn ròyìn pẹ̀lú pé ọlọ́rẹ̀ ni gbogbo tó kálukú wa náà béèrè lọ́dọ̀ ọlọ́run kámọ̀ yìí pé ó ní àwọn nǹkan kẹ̀kẹ́ tí ò tí ì dóbi tó ń fẹ́ hun bí ọlọ́wọ́ ni o kò sí kankan tẹ̀dá wọn láyé tọ́wọ́ àmọ́ ọdún pé àbábára ọlọ́run yọ̀ ká. nínú kéèyàn ọmọ sọ pé báyà bára ọlọ́run ọ̀ká nǹkan kìí ṣe pé lẹ́nu nìkan torípọ́lẹ́ mẹ́ta kò lákàyè lómi ìpè àhà tó sì wá rọrùn kẹ́dọ̀ wá gbọ̀gbọ̀gbọ̀ kó mọ wá lè sọ pé agbára ọlọ́run ọ̀ká nǹkan láti ṣe bá a bá tiẹ̀ rí wípé ààrẹ tí ó pọ̀ tó bẹ́ẹ̀ kó fẹnu ara rẹ̀ sọ pé agbára ọlọ́run ọ̀ká nǹkan láti ṣe ọ̀pọ̀lọpọ̀ náà ń fi ìṣesí sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń fi ìwà sọ bẹ́ẹ̀ látara ìfi ìṣesí sọ bẹ́ẹ̀ òní kí ọbẹ̀ náà lásìkò kẹ́kọ́ ọlọ́wọ́ tiẹ̀ gbàdúrà àwọn ọ̀sọ́ pápára ọlọ́wọ́ ká tó ń béèrè lẹ́nu. àdúgbàtà ọbẹ̀ ọlọ́wọ́ títí tí tó ń fẹ́ wò títí ọlọ́wọ́ tó tó wá gba ipò míì lọ tó tó wá wá àwọn babaláwo tó gbóná. gbogbo orí òkè fún ọ máa gbà wẹ bíríbírí máa lọ lè gbẹbọ máa lọ lè ṣe gbogbo àwọn nǹkan tó tako ìlànà tọlọ́run bẹ́ẹ̀ ọba ti dúró ti Ọlọ́run ṣètọ́ọ̀nì ọ̀fà aláṣọ jẹ̀mọ́ tó ọba ti dájú kọ Ọlọ́run sòṣe ṣètọ́ọ̀nì ọmọ àbọ̀ aláṣọ tó ọba tó wá síjú lájàwó ṣètọ́ọ̀nì pẹ́rẹ́ yọ̀ nọwọ́ yọ lọ́wọ́ tó ọba tó wá nọwọ́ yọ lọ́wọ́ yọ ọ̀fà ọ̀jáde tó wájú Ọlọ́run jẹ̀mọ́ ẹja kíyèsí wa ti mú wo bí ṣe ṣẹlẹ̀ sẹ́lómi nù ṣùgbọ́n tó bá ti dúró déédé ṣètò nìkan kò ní lè fọwọ́ ká sọ rẹ pẹ̀lú ẹgbẹ́ ọ̀fà torí délé yìí ó ń kálukú alága dúró déédé lórí ìtẹ̀lé tọ́lọ́ ọlọ́wọ́ bá ẹwà ọlọ́rẹ ni gbogbo tá a sì fẹ́ pátá ló lè sìnkú wa ìka ìkẹ́kọ̀ọ́ ọmọ bá lè wà Muhammad àwọn aráàlú àwọn sọ̀rọ̀ bá rẹ̀ ẹja páyà ọlọ́run bá ṣe fún wa jẹ̀mọ́ ẹ jẹ́ wá máa gbìyànjú ká máa jẹ́ kí sí olóore wa kọ́ máa pọ̀ láti lè máa fi tẹ̀lé àwọn eré ìta ti kọjá ní Ramadan torí pé fún àmì táwọn máa fi máa pé ìpín àti kọjá ọjọ́ ìtẹ́wọ́gbà òun náà ní kéde òkú máa ń dáadáa ṣe lẹ́yìn ìpín àti tọ́lọ̀ fún ẹ̀rọ lòpọ̀ lọ́wọ́ gbà lọ́wọ́ yìí pòròpá gbọ́rọ̀ yìí àgbàwẹ̀ ẹni olówó tọrẹ àkọ́kọ́ tọrẹ àṣedáadáa sáwọn ẹbí àṣedáadáa sára bí Ramadan bá ti tó wá ń tẹ̀wọ̀n náà dáadáa àwọn ọkọ̀ máa tẹ̀síwájú eléyìí náà wà túmọ̀ sí wípé ìta sí lákọ̀ọ́kọ́ náà ọjọ́ ìjọba bá. àwọn bá ní ẹjọ́ àlọ́ lẹ́mọ̀ ìpẹ́ rọ̀mọdọ́nù tó wá jésù bóòlù pàápù sí olóore tá a gbọ́dọ̀ máa sin sí orí mẹ́ rọ̀mọdọ́nù kan wá láti lè wá jẹ́ kára wọn yá láti lè máa sin sí olóore ni. bákan náà ó jẹ́ ìpìlẹ̀ láti lè tó bẹ̀rẹ̀ lómi ò ti bẹ̀rẹ̀ tiẹ̀ nígbà tó bá ti wá bẹ̀rẹ̀ tá òní dúró mọ́ o nígbà tó bá ti sẹ́yìn sọ́dọ̀ náà yẹ́yá kò ní jáde kó bẹ̀rẹ̀ ọmọ wa tẹ̀síwájú sí olóore torí pé òkun iṣẹ́ olóore wa ìdí ó sì wà lọ́wọ́ bẹ́ẹ̀ òun náà ní kú ikú ni ó sì ń kálukú lọ́wọ́ ẹ̀ òun kò láti sọ fún wa ká máa sin ọlọ́run títí títí táàbì ọ̀pàdé ọlọ́run kéésì máa kírun lásìkò níbi iṣẹ́ rẹ níbi ọjà rẹ gbogbo àwọn tó wùkọ́ lè máa ṣe nínú sẹ́ ọgbọ́dọ̀ di irun wọn gbọ́dọ̀ ló papọ̀ mọ́ àsìkò wọn gbọ́dọ̀ yọ lẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn sí olóore mi náà tá à ń ṣe. ọmọ lè dá lọ lè mọ̀ pé Ramadan nítorí wọ́n ṣe lára wa òun náà ní kó ṣe pé pàtó lọ tán á dá ju bá a ti wà tẹ́lẹ̀ lọ eléyìí ló túmọ̀ nípa àgbà Ramadan ló ti ká wa o. ṣùgbọ́n ẹni tó ṣe pé pàrọ̀ Ramadan lọ tán ti wà tẹ́lẹ̀ lọ àmì pẹ́rọ mọ̀lọ́nà tó gbà náà kọjá ìtẹ́wọ́gbà wájú ọlọ́run lò ó kálukú aláàká ronú sílẹ̀ yìí ó kálukú aláàká kíyèsí lẹ́kọ̀ọ́ abẹ́ àforíjì ọlọ́run gbogbo ìgbà ló sílẹ̀ ó ní sílẹ̀ ní ọ̀rọ̀ náà ló sílẹ̀ láàyè lásìkò mi náà o ká má jà kàkọ́ ọlọ́run olè foríjì wá ká má sẹ́ dúpọ́ ọlọ́run gbogbo ìgbà dúpọ́ ọ̀bà àlejò lánàá ní pé wá sá kíyèsí ní gbogbo ìgbà òun lòun máa borí ẹ̀ṣẹ̀ ní ẹ̀dá gbogbo ọgbà tó wọ́n sì sàánú ẹ̀yìn ẹ̀yẹ́ ń sin ọlọ́run ẹ̀ka mójú bá àwọn ṣẹ́ta sẹ́nu rọ̀mọ́dán kọ́mọ̀jẹ́ sí pé padà sí ìdí ẹ̀ṣẹ̀ àwọn àlọ́dẹ bá jẹ́ o kọ́mọ̀jẹ́ sí pé lẹ́ta awú ilé tá a máa akọ̀rọ̀ lè dùn wà ẹ̀ṣẹ̀ wo padà o àbí kọ́mọ̀jẹ́ lè jẹ́ sí pé pàtí rọ̀mọ́dán lọ bá tó padà sí ìdí ẹ̀ṣẹ̀ àwọn àwà ẹ̀ṣẹ̀ wa wá ń gbogbo sí i wá ń pọ̀ sí i títí tó wá di wípé àwọn ìwà ẹ̀ṣẹ̀ yìí wá lọ lè tẹ̀sùn wọn ju àwọn ìwà dáadáa lọ. ìyẹn lọ́wọ́ bá ikú lásán fọ́nà kúrá ni pé gbogbo ẹni tí sẹ́ akúrú rẹ̀ má fi lọ lè tẹ̀sùn wọn ju sẹ́ dáadáa rẹ̀ lọ ó tọ̀ ń mọ̀ sòfò wọn nù ó tọ̀ ń mọ̀ sọ́ọ̀tì wọn nù látara gbogbo dáadáa tó wù kólóhùn gbáyé ṣe náà jàmá ẹ̀rí àpèjúwe tó yọ wa lórí ilé dáadáa ọmọléèwé ó ṣe wáyé lápẹjúwe ọjọ́ science student ni àbí èyíkéyìí class tó ń kólé wà náà káfí science àpèjúwe ọwọ́ gba biology ó ní a one ọgbà physics a one ṣùgbọ́n pàtó wá débi maths and english ọwọ́ àlọ́lẹ̀ ní f nine ẹ dákun sùkúù ní wọ́n tó ti gbà wọlé jàmbá sùkúù wọn ó ti gbà wọlé kò sí skul tí wọ́n ti gbà wọlé bó ṣe rí náà nù nígbà tó ń ṣe àwọn iṣẹ́ olóore tó ń ṣe àwọn iṣẹ́ olóore òbítíbitì iṣẹ́ olóore tó wá jẹ́ sí wípé iṣẹ́ ẹkú rẹ wá lọ lè pọ̀ iṣẹ́ olóore rẹ wò wúlò nígbà tí iṣẹ́ ẹkú rẹ bá ti lọ lè tẹ̀sán ju àwọn iṣẹ́ olóore rẹ lọ. tó bá rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ nínú àwọn tó tún wá bí ọ̀mọ̀dọ́ ọ̀nà ṣe lọ tọ́jú ọ̀ràn yàn bébí àti ẹ àbí tọ́jú ojúṣe tá a túbọ̀ máa kíyèsí táàbù máa fi nílá dáwájú ọlọ́run àti sọ eléyìí nínú tó alákọ̀ọ́kọ́ wípé àwọn ìwọ̀n ọ̀ràn yàn ká mójútó dáadáa eléyìí làkọ́kọ́ ká mójútó àwọn ọ̀ràn yàn wá dáadáa lẹ́yìn oṣù ọkọ̀ ọ̀nà fìlà nínú ọ̀nà fìlà ká mójútó yàmù àwọn àwẹ̀ mìíràn tún àwọn àwẹ̀ mìíràn tún bẹ́lẹ̀ tá a máa gbà o. gẹ́gẹ́ bá a ti mọ̀ pé àwẹ̀ anábìrò yẹ fún ayé pé ládàá rẹ̀ pọ̀ débi wípé ọlọ́run ò fi gbèdéke sí bó ṣe mọ́. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn sí olóore míì lọ́lọ́run sọ fún ayé pé tẹ́ bá ṣe ìtọ́ báyìí ẹ gbà ládàá báyìí tẹ́ bá ṣe ìtọ́ báyìí ládàá báyìí lọ́wọ́ ṣùgbọ́n àwẹ̀ ọlọ́run ò fi gbèdéke sí. ó túmọ̀ sí wípé àtẹ̀lé àtiwọ́ ká máa sojú kòkòrò bò láti máa nínú ìmọ̀ àgbà àwọn àwẹ̀ àgbàgbọ́rẹ́ láàbùdé ní lára níwájú ọlọ́run nínú àwọn àwẹ̀ tó lẹ́tọ̀ọ́ tá a lè gbà sàlásìlá bẹ́ẹ̀ bá lágbára rẹ̀ ká gbé e láti ibi tó ti ga àmọ́ wa mú wálẹ̀ eléyìí náà ń bẹ́ nu ùsùlùmù tí wọ́n máa ń lò nínú education wọ́n á máa gbé e níbo mi wọ́n á gbé e láti ibi tó ga ó náà ti máa ń lo ewu fún wọ́n sì máa gbé láti ibi tó lọlẹ̀ wọ́n máa wá ju abọ́ sí tó ga ó ní àwọn tó máa ń lo ewu náà fún education èyí tó jẹ́ alákọ̀ọ́kọ́ bí wẹ́tá fi tó ara wa létí wẹ́tá mọ̀tẹ́lẹ̀ tá ara wa létí ẹ̀ òun náà ní àwẹ̀ anábìdá wù fóònù anábìdá wù ṣe máa ń gbà á tó bá gbà wẹ̀ lónìí yóò tún lọ́la tó bá gbà wẹ̀ lónìí yóò tún lọ́la ẹjọ́ bá lágbára rẹ̀ èyí tó ga jù nínú àwẹ̀ náà nù téèyàn máa ń gbà téèyàn sì máa ní dáadáa wájú ọlọ́run nínú àwẹ̀ tó lọ́la tẹ́pá níbi sallallahu alaihi wasallam ó jẹ́ àmọ̀ yìí pé àwẹ̀ tó lọ́la jù lẹ́yìn Ramadan òun náà làwẹ̀ tá a fẹ́ sọ yìí àwọn owó ní òun náà là àwọn oṣù muharọ́mù oṣù wo là ń pè ní oṣù muharọ́mù òun náà ní oṣù alákọ̀ọ́kọ́ nínú ọdún àwọn mùsùlùmí tá a bá wo nísìnyí a lè pẹ́ lọ́mọdé oṣù kẹsàn-án shawal oṣù kẹwàá lòlùkọ́lá oṣù kọkànlá lòlùhíjà oṣù kejìlá oṣù alákọ̀ọ́kọ́ òun làwọn pè ní muharọ́mù alábìnrin àwẹ̀ ní oṣù yìí àwẹ̀ tó lọ́lá ní ẹ̀ máa ń gbà ní o pàápàá jùlọ ọjọ́ kẹwàá tá a mọ̀ sí aṣúra àti ọjọ́ kẹsàn-án tá a mọ̀ sí tásúra gbogbo àwọn eléyìí náà ká máa dé mẹ́rin nínú àwọn àwẹ̀ tá a máa gbà ní. tó ẹ̀kọ́ ẹ̀kọ́ òde mẹ́rin tó máa rántí gẹ́gẹ́ bó ti máa rántí wípé ẹ dákun sóòrùn ò tí wò nígbà tá a sì nígbà tá a wà nú àrò. ẹ kó kálukú wa náà wọn ò lẹ́yìn máa rán létí pé òun wà tí wọ́n lọ sí inú òun wọn ò lẹ́yìn létí wẹ̀. mi ò rò pọ́ ìsìn lẹ́yìn kálé tí òun wà tí wọ́n ò nílò ọ ó kálukú ní ọmọ sáré kó o tè lọlé torí kó kálukú náà fẹ́ lọ sí i bẹ́ẹ̀ náà ló kálukú wa náà gbogbo àwọn àwẹ̀ tá a sọ yìí méjì wọ́n sì máa rán létí wọ́n ló ń ta méjì aṣọ ni ó máa wá rántí ó sì máa béèrè lọ́wọ́ àgbẹ̀dàkùn sáwẹ̀ àwẹ̀ asúlá ò tí ì dé àwẹ̀ sùnmọ́ àrọ́mọ̀ ò tí ì dé gbogbo àwọn kan wọ̀nyí ń kálukú wa náà àmọ̀ràn àmọ̀ràn àwẹ̀ létí ẹ̀ bákan náà àwẹ̀ tó lọ́lá táwọn gbà òun náà ní sítú ṣàwáàlì àwẹ̀ mẹ́fà ní oṣù ṣàwáàlì eléyìí tá a mẹ́rin alẹ́ sallallahu alaihi wasallam ojú yé wa inú àti tàbá wa Abu Ayyub al-Ansari ojú yé wa yí pé ẹni bá gba Ramadan tó tún wá gba àwẹ̀ mẹ́fà ní oṣù ṣàwáàlì anabi ni irú ẹni bẹ́ẹ̀ ọ̀dà ẹgbẹ́ rẹ tó fi bí ọdún kan gbà àwẹ̀ ni abẹ́yẹ̀ta kọ́dà àwọn àbá sí wọ́n ní àmàkà yìí pé gbogbo etí ó wáyé nínú Ramadan nígbà téèyàn fi yóò máa gbẹ gẹ́gẹ́ gbà téèyàn gba àwẹ̀ oṣù mẹ́wàá èyí tó wá gbà nínú Shawwal òun á máa dà gẹ́gẹ́ bí oṣù méjì abẹ́yẹ̀dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn àlàyé mi ṣùgbọ́n tá a dábẹ́ fún bẹ́ẹ̀ níta nínú fún àpèjúwe yẹn wáyé pé ó dà gẹ́gẹ́ tó fi di ọdún kan ó dàbí ẹjọ́ gbogbo àwẹ̀ ní tẹ́yìn bá lè gbìyànjú yàmá tọ̀wọ́ wá kíyè sára tó o bá wò pé màá padà gbà á màá padà gbà á màá padà gbà á wọ́n kàn ń pé wọ́n sọ wípé àtún ọ̀sùn padà ní. torí pé lánàá náà lábẹ́rẹ́ rọ̀mọ̀dọ́n tọ́kàn yìí. káàdìjú káyà ṣàwádìí náà tún dé àbí ṣàwádìí tún dé lòlùkọ́ àtàwọn tún dé káàdìjú káyà báyìí sí. látara eléyìí kó kálukú wa náà ká má wàá máa ṣe ìṣe wípé màá padà ṣe é màá padà ṣe é torí mi màá padà ṣe é nì níbi tíṣe ìdánwò tí màá ráàyè wọlé sí ni láàyè o kó kálukú wa náà ká fi sẹ́mi àwọn ẹṣin tó fi náà ṣàwárí ẹni wọ́n bá ti bẹ̀rẹ̀ kó fún ẹ̀dùn kọ́ parí ẹ̀ ẹni tí wọ́n bá ti parí ẹ̀ bàbá tí o ti bẹ̀rẹ̀ kó ló gbìyànjú kó lè ti bẹ̀rẹ̀ rẹ̀ torí pé ńlọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ló lè. àwọn bẹ́ẹ̀ kan wá wáyé bẹ̀ wípé ní adáfẹ́ tó jẹ́ àwẹ̀ Ramadan bóyá ni kò ṣe èyí tó dáa jù ní pípé ẹni bá jẹ Ramadan tí Ramadan tó jẹ tí ó pọ̀ dípò pé tí ó fi lè kó gbogbo ṣàwárí fẹ́ẹ́yà àwọn bá yà ṣe lu ẹni bẹ́ẹ̀ lójú kòkòrò tó kọ́ tara gba àwọn Ramadan tó jẹ kọ́ wá gba títà mí náà ṣàwárí tí ṣàwárí ló lọ tó bá wá rí wípé kìnìún yẹn tí bíkọ́tì ó ṣòro ó ṣe tí ṣàwárí olùkọ́ máa ń lọ́wọ́ àwọn bá yà kọ́ tara gba ṣàwárí òun náà kọ́ padà máa wá san gbèsè Ramadan ṣùgbọ́n gbèsè Ramadan náà kásán náà ní yárayára òun ló dáa jù gẹ́gẹ́ bí Islam ti sọ bí bí Islam ti kọ́ wa pé ọ̀ràn yẹn àádìgbò máa san ní kíákíá ni. bákan náà àwẹ̀ tá a lè gbà òun náà ní àwẹ̀ mẹ́sàn-án nínú oṣù dòlẹ́híjà pápá jùlọ ọjọ́ kẹsàn-án ẹ̀ ìyẹn oṣù tí ó tẹ̀lé ìtààmú lẹ́yìn lè ìyẹn lóṣù tá a máa ṣe ọdún léyà àwọn ọjọ́ mẹ́sàn-án bẹ̀rẹ̀ nì tó dé kó ọjọ́ kẹsàn-án òun ni wọ́n máa gbọ́ àràbá a máa gba àwẹ̀ láti jọ tí oṣù mú bá ti bẹ̀rẹ̀ a lè gbà ẹni wá lè gba gbogbo ẹ̀ ṣùgbọ́n tí wọ́n wá àti gbogbo ẹ̀ kò gbọ́dọ̀ tún sàṣùkúyè kò gbọ́dọ̀ sàṣùkúyè kọjọ́ àràkọ́ wa bọ̀ wọn lọ kí ló bá àdébí sọ fún wa pé àwẹ̀ tó àràfá ọlọ́run á máa fi pa ẹ̀sìn ọdún méjì lọ́lọ́run máa fi parẹ́ wọn lè abẹ́ ìwò kan kí la tún fẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀tọ́lọ́wọ̀ sí fàdìmọ́ kéèyàn máa wá sọ ikọ́ lọ́wọ́ sórí bò torípò tí ìkọ́lé ọlọ́wọ́ sórí bò torípò ògùn mọ́tò ọlọ́wọ́ sórí bò ládùúgbò rẹ lálá tó ṣe fún ọ yìí ẹjẹ́ ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ká máa mọ oore o látara ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ká máa mọ ore ọlọ́run fún wa sàlékún dáadáa wa o. káwọn náà wọ́n wá sásùkú yẹ gbogbo àwọn ọ̀tọ̀ ẹ̀yìn èèyàn ètè kọ́kọ́ náà lọ́wọ́ o. alẹ́ yẹn gba àwẹ̀ ọjọ́ kan ọlọ́run ó sì ti pa àwọn àṣìṣe ọdún méjì rẹ mú ni ẹ wo oríire lálá mú ni. àwọn eléyìí náà ká dé bẹ́ẹ̀ òun náà ní pẹ́ dé ká máa sọ bákan náà àwọn ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún bákan náà ẹni tó lè pé ọ̀dọ́nà yìí ó ti tún ó ti sọ ọ́ di àkúrí kó ló gbìyànjú kó dé lẹ́mìí kó máa gbà á látara àwọn ládá ìgbẹ̀ nínú àwẹ̀ pápá jùlọ àlejò wa náà máa ń gbà á sallallahu alaihi wasallam kódà níbi sàlàyé fún wa yìí pé nínú tó wọn bí gbà á ó yàtọ̀ sí ìtọ́pọ̀lọpọ̀ àwọn kan táwọn gbọ́yé táwọn rí mú jáde mẹ́rin gbà níbi máa gbà ẹjọ́ Monday lórúkọ àná ìmọ̀ wa gbà ẹjọ́ Monday ó lọ́ àwọn náà máa sọjọ́ bí ànẹ́bì tó bá máa sọjọ́ bí ànẹ́bì wọn náà máa gbàwé ijọ́ náà tó bá ẹ̀kọ́ bá bẹ́ẹ̀ máa ní sọjọ́ wọn náà máa gbàwé ijọ́ náà tó bá ẹ̀kọ́ lè wù lọ́wọ́ á mẹ́lẹ̀ tàṣe sàlàyé níbi ọ̀rọ̀ náà òun ni wípéjọ́ mẹ́ndé ìjọ tọ́ọ̀sì òun ni ọjọ́ tí ọlọ́run máa pé káwọn láìpẹ́ kó sẹ́ ẹ̀dá wa àníbi náà wọn á nífẹ̀ẹ́ kó jẹ́ pé báwọn bá kó sẹ́ ẹ̀hún lọ́dọ̀ ọlọ́run kó wọ́n wà lẹ́ni tó mọ́ tí ń gbà ọ̀pọ̀lọ́run torí ti eléyìí káwọn náà kọ́sẹ̀ ànábì lórí eléyìí káwọn náà máa gba àwẹ̀ níjọ mọ́ndé níjọ tọ́sídẹ̀ bíyàn bá lágbára rẹ̀ bẹ́ẹ̀ abẹ́rẹ́ bàtà lánàá nú ẹ̀ gbogbo àwọn iṣẹ́ olóore nìyí tẹ́lẹ̀ àwọn aṣẹ́ fún ọdún lójú ọlọ́run ọlọ́run sàṣẹ nínú ọ̀pọ̀ àwọn náà. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم انا نسالك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأنت تغفر لنا وترحمنا وإذا أردت بغالك بدنا فاقبضنا إليك غير مفتونين اللهم آسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة نسألك اللهم أن تغفر لنا وترحمنا رامة من عندك تبنينا بها عن رامة سواك اللهم يا أيها يا قيوم كان السبيل ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا أقل من ذلك ولا أقل من ذلك على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين برحمتك يا أرحم الراحمين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم قم إلى صلاتك